أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الإثم قبل إحيائهم كذلك استحق إثم الخالق إثم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخف عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن المعصية ونهاهم عن المعصية وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا لا مشيئة لعباد إلا ما شاء لهم فما شاء لهم كان ومن لم يشأ لم يكن يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويضل من يشاء ويضل من يشاء ويخذل ويبتلي, ويبتلي عدلا وكلهم يتطلبون في مشيئته بين فضله وعدله وهو معتال عن الأضداد والأنداد لا رد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره آمنا بذلك كله وأيقنا, وأيقنا أن كل من عنده وإن محمدا عبده مصطفى ونبيه المجتبى ورسوله مهتدى وإنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين وكل دعوة نبوة بعده فقي وهو وهو وهو المبعوث إلى عامة الجن وكافور بالحق والهدى وبنور والضياء وإن القرآن كلام الله منه بدا بلا كيفية قولا وأنزله على رسوله وحيا وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة ليس بمخلوق ككلام البرية فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر وقد ذمه الله وعابه وأوعده بسقر حيث قال تعالى سأصليه السقر فلما أوعد الله بالسقر لمن قال إن هذا إلا قول البشر علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر ومن وصف الله بمعنى من معاني البشر فقد كفر فمن أبصر هذا اعتبر وعن مثل قول الكفار انزجر وعلم أنه بصفاته ليس كالبشر ورؤيا وحق لأهل الجنة بغير حافظ ولا كيفية كما نطق به كتاب ربنا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وتكفير على ما أراده الله تعالى وعلمه وكل ما جاء في ذلك من حديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم فهو كما قال ومعناه على ما أراد لا ندخل في ذلك متعول متعولين بارائنا ولا متوهمين بأهوائنا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم عندك ولا سيدنا الله سبحانه وتعالى الله بكي أتوشني يوم القوة láti ṣe tẹ̀wájú lórí àlàyé ìkan nínú àwọn iṣẹ́ tí àwọn mímọ́ ìsìn kọ́lọ́nkọ́ bá ní ṣe ìkẹ́ àtijọ́ náà fún wa eléyìí táwọn ti Leri báwo ni a ti ní àkídà tó wà pẹ̀lú ìrìn àjò lọ́wọ́ sàhíhà kádàlẹ́ wà nínú ẹni tó jẹ́ pé yóò pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀sìn ilé tó jẹ́ pé irú ẹ̀sìn ẹni ọlọ́run bá fẹ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa àbí ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ kó dé lójú ọ̀nà òdodo òdodo rẹ̀ ṣe wá ní ìkan nínú àwọn tí ó tọ̀ lànà náà tí sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba arábàtì wá ṣàlàyé ẹ̀sìn kọ́nà kó wà ní sàréè kùn yọ̀ọ́nù ìfọ̀n nàbí sallallahu alaihi wasallam. nígbà mo sí àlàyé eléyìí tí a ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá nípa ọ̀rọ̀ tí afa sọ wípé khalaqal khalqa bi'ilmihi wa qaddara lahum aqdaran wa daraba lahum ajalan. bákan náà àti pé ọlọ́run ولم يقف عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم àṣàlàyé látara ọ̀rọ̀ tí a fa aṣọ yìí pé tọ̀ ó túmọ̀ sí pé oníkálukú wa ní tá à ń ṣe nísẹ̀yìn Allahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ọba ló dá wa òun ló tún dá nǹkan tá à ń ṣe nísẹ̀yìn nítorí kálukú ń ṣe min khalqillah nínú ẹ̀dá ọlọ́run ọba náà nìkan ni ló fà á tàfi lọ síbi mọ́sálà ìdájọ́ àwọn àwòládùn mùṣìríkìn abẹ́ẹ̀kọ́ àwọn ọmọ tí àwọn kèfèrí bá bí láti sọ wípé kí ni ìdájọ́ irú àwọn ọmọ báwọn tí wọ́n bá kú ní rèwerèwe tí wọ́n bá kú kó tó di pé wọ́n bàlágà ǹjẹ́ ni ọ̀nà ìkẹ́gbà kó sọ fún àwọn ọmọ yẹn wò ná iná ló fà fi nàyẹ́ díẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lè ti kọjá tá hadith abdullahi abbas tá ṣe ọmúdàwá wípé wọ́n bí anabi sallallahu alaihi wasallam sọ ìlà rasulullah sallallahu alaihi wasallam ana awladul mushrikin wọ́n bí anabi lè nípa àwọn ọmọ ẹlẹ́bọ kí anabi sọ ló fi dá wọn lóhùn ká sàlàyé ń lọ Allahu a'lamu Allahu a'lamu bima kanu amilin inna Allah subhanahu wa ta'ala náà ni ó mọ nǹkan tí wọ́n mọ̀ gbé ṣe níṣẹ́ àṣàlàyé oríṣiríṣi ìtumọ̀ táwọn bá fún ọ̀rọ̀ yìí fẹ́ẹ́ tí ò bá sílẹ̀ ló ṣe wọ́n láǹfààní ká béè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀. tọ́yẹ́ títà ti gbélé yìí ni pé wà á mọ̀ràn hum bìtọ̀ àti wà nà ha hum àmà àṣìlẹ̀tì. àfààní nínú àkídà tó àlè sùn nàtò jàmáà ó ní pé ọlọ́run bá táwọn ròyìn fúnra wa yìí ó ní àwọn àṣẹ tó pa wá ẹ ṣe báyìí ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ yọ zàká ẹ fẹ́yàwó ẹ lọ́kọ kí tó ló pa wá láṣẹ ẹ ṣòdodo ẹ ní àmánà àti gbogbo tó jẹ́ màmúrọ̀t àwọn kọ́tọ́ lọ́ba subhanahu àbí àwa nírọ̀ ọlọ́ngba àwọn kọ́tọ́ lọ́ba pa wá láṣẹ yìí ó ní Allah subhanahu wa ta'ala amara hum bi ta'atihi ọlọ́ngba pa wá láṣẹ pé ká máa tẹ̀lé àwọn àṣẹ. ẹ dákùnrin jẹ̀ máa ṣé nǹkan ó lè máa jẹ́ àṣẹ tí ò bá sáwọn tó ń tẹ̀lé. tọ́lá ń bá pàṣẹ kalẹ̀ yìí pé aqimu sọ̀la lápòjúwe. fàádà qawlu amru Allah azza wa jalla abẹ́ẹ̀kọ́ ni qawlu aqimu Allah. aqimu ẹgbẹ́rún dúró ẹ máa sọ pé lóun aqimu tí àwọn èèyàn bá wá kírun kí nìyẹn ò ní máa fẹ́ jí àṣẹ mọ́ tó jẹ́ wípé nínú àkírà àfojọ́ àwọn ìjọba wípé nítọ̀ àṣẹ ọlọ́run bá pa wá láṣẹ wọn. àti pé nínú nǹkan tá a fi máa lò sínú òun pé yóò pọ̀ ní ìtẹ̀ láṣẹ ọlọ́run ẹ wàá bẹ tó jẹ́ wípé wàláì làwọn lẹ́yìn irùngbọ̀n lẹ́yìn ṣòkòtò ẹ̀ tó fò lẹ́yìn jilbab eléyìí tó ń wọ̀ láti mọ̀ pé obìnrin mùsùlùmí eléyìí kò sí tẹ̀lé àṣẹ ọlọ́run ọba kankan tó fẹ́ ní mọ́. kódà lómi ìgbà yìí pé téèyàn bá ti ń ṣe àwọn kan tá a sọ kalẹ̀ tó dàbí yúnífọ̀mù yìí ìyẹn ti pa ìyẹn ti dé òpin sunna ni wal amru bil àpò. ilé fi brọ́dà tó ń pa kọ̀bẹ̀rẹ̀ ní sunna tó sì lẹ tó sì tẹ́tara àdìkan sí kejì yóò mọ̀ ṣiṣẹ́ ńlẹ̀ rìbá lábẹ́ wípé aṣàjọ abẹ́ẹ̀kọ́ ni so tó bá nínú ìkùsùlù ìsìnkọ́lá sọ jàmáà ni wípé àmọ̀ràn hum pítọ̀ àti ọlọ́run bá pa wá láṣẹ kámẹ̀tì láṣẹ ọ̀ dẹ́dẹ́ abúlọ̀tì láṣẹ Allah subhanahu wa kìsì kọ́lọ̀ ọba pàṣẹ kìsì kọ́lọ̀ ni lá ọlọ́run bá pàṣẹ wípé

tó bá sọ pé tọ́lọ̀ wọn sọ pé yá ayọ̀ alladhina amanu Ibn Mas'ud sọ yìí pé gbogbo ayà tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn yá ayọ̀ alladhina amanu ó ní tọ́ ọ bá ti gbọ́ ó ní fa fàǹtàbẹ̀ yá atají mà wí pé amrun yá àmùrùbí máa wò ó rí wípé lẹ́yìn alladhina amanu yẹn ntó tí ó tẹ̀lé ni kí ọlọ́run bá fẹ́ pa wá láṣẹ nkankan ni aonahayun tàbọ́ fẹ́ pọ̀ fún ayé àtọ́ bára títí yàrá ìjìnlẹ̀ amọ̀nù bí abẹ́rẹ́. yàrá ìjìnlẹ̀ amọ̀nù ìtakùnlọ́ hakọ́ọ̀tì kọ́ọ̀tì ẹ̀rí bá ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ń gbàgbọ́ ẹ̀ pààyà ọlọ́run wa amúrù nàbẹ́ ìta amúrù sí nǹkan sọ yé àṣẹ nàbẹ́ ìta àṣẹ ẹ̀ pààyà ọlọ́run wa kulu lára ẹ̀jẹ̀ náà kulu mi tọ̀ yìí rà ẹ̀yin tó gbọ́dọ̀ ń gbàgbọ́ ẹ Ibn Mas'ud ní gbogbo pàṣẹ bá ti káyà ìwà lẹ́dínlá amúnilá al-Qur'an al-Karim ntí yóò máa tẹ̀lé amúrún yàmùrún ó lè jẹ́ àṣẹ kan lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ìní wọ́n fẹ́ pa yín láṣẹ tàbí náà yóò tàbí kọ̀ fún nìkan ìní wọ́n fẹ́ kọ̀ fún yín tí wọn ò fẹ́ kẹsẹ́ kiri o tí wọn ò fẹ́ kẹ débi o. ẹ̀rọ kò wá rí jẹ̀mọ́ tí wọ́n wá pé ayọ̀ lẹ́bí náà kọ́ ọ̀nà ìlú wa náà ayọ̀ lẹ́bí náà náà.

ó ní wànàhàhùn àmà àtúnyẹ̀tì ọlọ́run ọba bẹ̀ kọ̀ fún wa ó ní ọlọ́run ọba ó tún kọ̀ fún wa ká jìnnà sí ìyapa tòun ọlọ́run ọba ẹ̀yẹ́ kúrẹ̀ ní àlùsùn náà ti wà jẹ̀má mọ̀ ń gbẹ̀mí fún sísà mi ó kúrẹ̀ ní àlùsùn náà jẹ̀má ọjọ́ nìka rẹ̀ ó gbọ́dọ̀ ìgbàbù dànù ó lọ wá kan ìbíkílẹ̀ rẹ̀ ọlọ́wọ́ àgbòrùn lọ́jọ́ nìka gbà ọjọ́ ẹ̀yẹ lónìí ẹ̀ka wọ̀nyẹn mọ̀ bá a ṣe fọlọ́ ti kẹwàá tó sísà tó ń wọjẹ bá yẹ wà wọlé sí ńjọ nìka yá make up gbogbo làálì gbogbo àti tó dà àti tí ò da yóò kó bóra àtọjú àti ẹnu àtẹtẹ gbogbo ẹ mùsíbà inna lillahi wa inna ilayhi raji'un wọn náà ń màmá àti ẹtì tó níjọ tó fẹ́ ṣe nìka yìí kò yẹ kó yára sùn náà lọ́jọ́ yẹn pépè tí wọ́n tó sọ ni. gbogbo nínú òṣùlù tí kọ́lá sọ́kọ́ jẹ̀máà ní pé ọlọ́run ọba kọ̀ fún wa láti mọ ìyapa ìyẹn ò tún wá tó lọ́jọ́ nìkan yìí náà ya fọ́tò tẹ́lẹ̀ o ọjọ́ nìkan yìí náà ó ah, gbogbo ọjọ́ ẹ̀yà tó ní kiri ọmọ rẹ ti àbí ti má fi hàn bẹ́ẹ̀ náà lọkùnrin míì náà bẹ́ẹ̀ àdùsùn náà wal jamaa ó ń ṣe dáadáa bóyá ọlọ́run bá irú ọjọ́ yẹn ìjọ ní káàtà ẹ̀rọ máa ń fọ́ ìfọ̀n brothers mi àtàwọn ọ̀rẹ́ tẹ́bá tẹ̀lé wọn lọ́dọ̀ àwọn àná tẹ́bá ní kọ́mọ bọ̀ gbogbo kàn lọ́lẹ̀ ní táwọn àníjọba rẹ̀ lẹ́yìn ojú àná tí àbáyàwó bá lóhùn fún wa lọ́mọ máa ń kọ́ sípa tí ò ní dàrú ìyẹn tó wá ìyẹn nìkan tó kọ́ ẹlòmíì orin lọ́jọ́ tó ń ṣe ìnáwó ṣe ìnáwó ní kó kúrò ní àlùsùn tó jẹ́ orin ẹ̀ àwọn fámìlì ní orin kan kọ̀rẹ́ wáyé tó ṣe rí wọn kọ̀rẹ́ tí mo wà ló ń ṣe kan ó dà sọ pé ò ṣe mọ́ tó yẹ kó o ní ìkìlá sọ pé ó dà ó dà ọjọ́ nìkan rẹ bàtàmì rẹ sọ pé tó o bá ti wọ kíni máa ń wọ ìgbórùn tó o dẹ̀ wọ kíní àwọn òsè àwọn tó àwọn olùgbà kó wọ black àbí kó wọ blue àbí kó wọ jẹ̀lúbáàbù tó jẹ́ jẹ̀lúbáàbù sọ fún mọ́mí mi ṣe mọ́ ńgbà náà mi ṣe ṣe bí mo fẹ́ ṣe nìkan mi ṣe mọ́ tó bá ṣe mọ́ náà kó wá òbí oṣù fẹ́ yẹ wọ́n náà ń jọ rẹ̀ fa ká máa ṣe ìyàwó kan náà ìyàwó wà lákàtà ìyàwó náà ò ṣe bẹ́ẹ̀ ẹ̀ sáà máa jẹun lọ́n ti ẹ̀ lákòóso pọ́n wọlé àwọn èèyàn dáhùn tó pọ́n wọlé ṣé ìnáwó máa dùn ìnáwó lè dùn náà ó sọ pé mi ìṣègbọ́n tí wọ́n tí wọ́n náà ní ìkíláàrú ẹ̀ gẹ́gà ọ̀pọ̀ ṣètẹ̀ fọ́sítẹ̀ṣẹ̀ wo la rí jẹ̀máà ó tó dá àwọn sálàbù náà sọ̀rọ̀ sọ nǹkan tó ń fi fọ́sẹ̀tì àwọn sálàf lórí ẹ̀sìn wọn wà máa dáàlìk ọlọ́run bá ròyìn wọn pẹ̀lú pé kọ́ọ̀lù rọ́bùnà lọ́ sọmọ̀tàkọ́ wọn láì wọn ṣèkì tó ń bá ṣèkì ni kò ní dọ́dọ̀ wa abẹ́ẹ̀kọ́ ni tó bá yẹ pé lọ́jọ́ táwọn kẹfìrí ń bá wọn tó ń gbà wọn bìláàlì mú tí abdullahi bin Mas'ud tí wọ́n ń gbà wọn mú tí wọ́n fi ìyà tó le jẹ wọ́n lórí wípé kẹ́ pààrọ̀ ẹ̀sìn wọn táwọn wọ̀nyí bá lọ gbọ́n tó sọ ni kò ní dọ́dọ̀ ìgbà tẹ̀ bọ̀tún wọn dúró èmi wọn mẹ́wọ̀n ń gbà mí pé a time we call àsìkò kan máa wá tọ́jú ayé pé ọlọ́run kó dáa nǹkó sọ àmì fìtínà o àwọn obìnrin tó ń bọ̀ lẹ́yìn wọ́n gbà wípé ọjọ́ tẹ̀yẹ̀ bá ń ṣayẹyẹ excuse kan wà fún yẹn láti lo special makeup tí ó lè jẹ́ fìtínà fáwọn bọ́dà tó bá wá lùjọ nìkan ìbára yẹn ò yé yá mi pé láwọn ọjọ́ yòókù àyọ̀bọ̀dọ̀ ṣe bọ̀ tó bá ń pọ́jọ́ nìkan ni pé ó rà pé tó ti fẹ́ dà bíi nẹ́sù wípé bóun ṣe máa ń rí nìyẹn pèdà brọ́dà náà ó lè tí ìmúnú gbẹ títí ká bá kọ̀ la kó jẹ́ kó tó gbẹ ó kó kó kó dúró dáadáa kó kó papọ̀ pé pé pẹ́lẹ́ mọ̀ pé hàn ah, brọ́dà eléyìí níto wọn náà hàn áhùn máa mà fi ẹ̀sìn wọn náà jẹ́ máa mẹ́jẹ kó yà wá lẹ́nu tó bá di wípé adóde àlùsùn náà wà jẹ́ máa abá bá àwọn èèyàn tí wọ́n mú ọtí àbí ẹ bá bá àwọn èèyàn tí wọ́n jókòó níjókòó ìyapa ọlọ́run bá fún káwọn ọ̀tá rẹ̀. nígbà fà á ni wípé tó pé ń kọ́ lóko lọ́gbọ̀n gbà ìdánwò là ń ṣe èdè wọn kọ́lẹ́ yìí. bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala kìí sọ ọba pé màmá jọba lónìí ẹ̀ tó bá dásìkò kan sí kejì má ṣe kí ni o màá jọba mi ìtúndí jọba kẹlẹ́ ráyè ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe lá ló fi jẹ́ pé abúdọ̀ mọ̀ ń tà ń ṣe nínú ẹ̀sán ọlọ́run bá subhanahu wa ta'ala. àfààní nínú àkídà wa ni wípé wà ní àmà kí ló wá fà tó burú bẹ́ẹ̀ ni wípé wà máa kọ̀dá kìlú jìnnà wà ní ìsá ìlànìyà àdúgbò. ọlọ́run bá sọ máa bá ń rọ wa ká wá fẹ ìnáwó lójú láyé ṣe ìnáwó tó bá pé kò wọ́n fẹ́ lójú yóò bí ìyàpọ̀ ọlọ́run kó mọ̀ fẹ́ àbí tó wá pé fámìlì tó bá jẹ́ pé ní fámìlì yóò mọ̀ pé tó bá lọ fẹ́ fa ònìkà àwò rẹ ẹ má bínú pé ònìkà mò ń sọ àwọn tó dúró lẹ́nu àná sí ni kò wà fẹ́ńlì pẹ́pẹ́ kó o fẹ́ ònìkà àwò rẹ ìní ò bá bí apọ̀ ọlọ́run ọba èyí ṣe é ṣe lábẹ́lé ṣé wọ́n sọ pé ìyàwó tó máa ṣe lábẹ́lé òní lágbàrúkà ẹ̀rí ṣe wá wà wípé obìnrin tó dáa jù tí nǹkan rẹ̀ dáa jù òní tó yẹ kìtìbà rẹ̀ bó ṣe bá kò dààmú ọkọ márù kò dààmú ọkọ gbogbo nǹkan kò fi nínú àwọn obìnrin tálùbákà máa ń pọ̀ bìnrin káà so ìbẹ́ni nínú ìtọ́lọ̀ ọba ní ká wá ṣe láyé ònà ìbádà ònà sí tó ń jẹ́ ìbádà ju àwọn àṣẹ àti àwọn lọ. nínú àkídà jẹ̀má ọlọ́run bá pa wá láṣẹ ká máa tẹ̀lé wọn àṣẹ wa ká débi ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ pé àwọn sálàfù náà sọ́ọ́lẹ̀ rahmanullah ta'ala tí wọ́n bá dé àwùjọ tí wọ́n bá rí pé ọlọ́run ọba ẹ̀kọ́ kí ló ń wú tí wọ́n bá rí pé ọba inú gbilẹ̀ ń bẹ̀ bí wọ́n dóde wọ́n bá lọ wọ́n ní àyàfi tó bá yẹ pé wọ́n bá rí i pé táwọn bá dúró àwọn ò ráǹfààní àti ṣe àtúnṣe àbúrò ti ṣẹlẹ̀ ọlọ́run kó dáhùn kó tún àwùjọ wa ṣe afáàrí wa kullu shay'in yajri bi taqdirihi wa mashi'atihi. wa mashi'atuhu tanfu. ó ní gbogbo nǹkan pátá yajri bi taqdirihi gbogbo ẹ̀ pátá ó ń lọ nínú ayé pẹ̀lú ntọ́lọ́mọba ti pè bùbú tá à ń pè ní kọ́dàrì tọ́lọ̀ wa ti pè bú kalẹ̀ ni ọmọṣe àtúwò tó ń fún tó ní kò wá sí nǹkan kan nínú tọ́lọ̀ wa bá gbèrò báyìí àtàrà yìí nípa mọ̀ṣí àṣáájú pé ó lè yẹ mọ̀ṣí àtún tàbí àwọn ọlọ́jì kọ̀dàdíyà kàwọ́níyà àtúwìnrin àti mọ̀ṣí àtúnṣẹ̀rẹ̀ ìyà tó kò wá sí mọ̀ṣí àkan ẹ̀rọ pọ̀ ẹ̀yìn tẹ̀ ń dé yìí abatẹ́kù kò wá sí mọ̀ṣí àkan nínú tọ́lọ̀ wa bá gbèrò yálà nínú tó gbèrò pé yóò mọ̀ṣẹ̀rẹ̀ nínú ayé ni àbẹ́yìí tó gbèrò pé lábẹ́ òfin òun ọlọ́run ọba ni àfi tí nǹkan yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wà máa ta ṣàhúnà ilà àyàn ṣá àmọ́. kò sí ìkẹta tó lọ́wọ́ bá lè gbèrò báyìí nínú màṣíà àti ọ̀hún ọba subhanahu wa ta'ala àyàfi tí nǹkan yóò ṣẹlẹ̀ but ìyẹn ló fi ọ̀tọ̀ sáwà àwa lè ní màṣíà àbí ẹ̀kọ́ níta fẹ́ kó ṣẹlẹ̀ but ó lè má ṣẹlẹ̀ ìyẹn lè wò pé ah fóun náà ṣe fẹ́ ni wípé ọtún bá fi di next year kówó ti níyàwó mẹ́rin ó lè wú bẹ́ẹ̀ màṣíyà kan wọ́n náà ẹni táwọn sọ̀rọ̀ ó lè má rí àwọn kan fẹ́ ilé ẹsẹ̀ àwọn òbí dé tí ó fi kọjá lọ. tó o bí dẹ́gbẹ́ ọlọ́pàá subhanahu wa ta'ala mọ̀ màṣíyà àti ẹ̀ kò sí búyẹ̀ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà la mashi'ata lil ibad tẹ̀lé la mashi'ata lil ibad tó jẹ́ kó sọ pé la mashi'ata lil ibad ni pé ẹ̀rọ kéèyàn wọ́n làwọn pé a sì ń sọ náà pé wọ́n jà bára wa rárá kó sábà sọ̀kọ́ yẹn. ó ní la mashi'ata lil ibad ayé kò sí èròǹgbà dẹ̀dẹ̀lá bó ṣe gbọ́dọ̀ ríre fẹ́rú tó yẹ wàhálà nìyí ìgbésẹ̀ máa bẹ̀rẹ̀ láwọn ṣẹ́ pẹ̀lú ìbáàd kò sí èròǹgbà fẹ́rú ṣẹ́pẹ́lú fẹ́ gbọ́dọ̀ àkíní àwọn a àtàsọ wípé àwọn jàbárí àgbà wípé wọ́n ń fọ́ọ̀sì wá ṣe gbogbo nǹkan tá gẹ́lẹ́ bó ti kẹ́rù yàrá ìbẹ́lú olùjẹ́gà àmọ́ lọ́wọ́ tààrà ìsìláyé nígbà tó ń sọ kí ni àyẹ̀tọ̀ láàrin alùsùn ọ̀dẹ̀má àti àwọn alùtẹ̀fúrítù ọ̀sìn France wọ́n ṣe nínú ọ̀nà ni pé àwọn tí àfáàlù ìbáàdì àwọn ìkan nínú àwọn èèyàn wọ́n gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń wa gbogbo nǹkan tá à ṣe àwọn àpò èdè jàbàríyà kí lágbè wọn ó ní ṣe lè ní choice bó o kírun ọlọ́run ẹni bó o kírun tó ṣe so kò sí òfin náà kankan tá a ní àkídà jàbàríyà rẹ̀ ìdákéjì wọn ó ní àwọn kọ̀dàríyà táwọn gbà wípé rárá alámùrù onuf ọlọ́run ọba jẹ́ subhanahu wa ta'ala kèé mọ ẹwà àkídà tí wọn wọ́n ní àkídà táwọn ní pé ọlọ́run ọba kèé mọ nǹkan tí ó ṣẹlẹ̀ àtùgbà tó mọ̀rọ̀ bí nǹkan a mo a yá a àwọn jàmàríyà kí làwọn sọ àwọn sọ pé wọ́n na wá ṣe tà àwọn kọ̀tà náà sọ pé kí n wọ́n lọ́wọ́ ojú ẹ̀ yìí a tó pé ah, àtàwọn náà ṣe wa tí wọ́n ti jẹ àwọn wọ́n sọ̀tọ̀ àwọn méjì pé lára níta ẹ̀ sọ yìí kò lè rí bẹ́ẹ̀ wọ́n wá fún wọn lẹ́rìí wọ́n ni pé ẹ̀yin jàbàlíyà ẹ̀yin tá ń sọ pé wọ́n gbogbo tá ń ṣe ni wọ́n ní obìnrin ìpamọ́ ọba subhanahu wa ta'ala ó sọ láti kùrọ̀ àdìkàrí pé nisa'ukum harthun lakum àbí fàtú harthakum anna shi'tum bá ní àwọn ìyàwó yín ẹ̀rọ ó gbà farabalẹ̀ o ní àwọn ìyàwó yín ọgbà ni wọ́n anna ṣètò ọlọ́run bá ní àwọn gbogbo yín yìí ẹ wọ́bẹ̀ anna ṣètò àìkè ìfàṣètò bó bá ṣe wù yín lè ṣe máa wọ̀. nǹkan tó bá máa sọ bẹ́ẹ̀ rèé téèyàn bá níyàwó ọlọ́run bá ní ọgbà ọkọ rẹ̀ níyàwó rẹ̀ lákòóso ìka sọ pé ọgbà ọkọ wà ní. ǹjẹ́ nìkan lè sọ fún wa pé iye ìgbà báyìí ni ká wọlé ká jáde nínú ọgbà yìí àwọn èèyàn dáhùn ni àbúkẹ́ dáhùn sọ yẹ́yìn ni ọlọ́ọ̀bá rí ẹ wọlé bó bá ṣe wù yín iye ìgbà tó bá wù yín ọ̀nà tó bá wù yín. nísì iye ìgbà tó wọ tí ó mọ̀ wọlé sínú gbogbo ìyàwó rẹ̀ tá à ń sọ yìí ta ni ó decide ẹ̀fẹ́ nìkan kó sí tó bá wù yà á rí nínú àwọn sálàf má ti jẹ́ kí n sọ yẹn tó bá wù yà ẹ lè wọ pé tóun bá gbá àwẹ̀ láti kọ́bílẹ̀ tó lọ́ọ́ ẹ̀rẹ̀fà àbí ìlà gòrò bí sàmù tó ń bá gbàwé láti bàtà lọ́fẹ́ jáde ti là títí di ìgbà tó lò ó wọ̀ wíwọ́ òòrùn yẹn ní tó ń wọ́n fi sínú àwẹ̀ ń kó dé yàwó yorùbá yòó yẹ yàtọ̀ tó bá wù yẹn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ máa ṣe tèmi nìyẹn ayé mi ni mẹ́ta sí i tó sọ yìí jàmbá tó gbẹ̀sẹ̀ ni tó gbẹ̀sẹ̀ kó gbẹ̀sẹ̀ náà ọgbọ́n kó ẹ ní tó bá ọlọ́ni ẹ wọ̀ ọ́ lẹ́kùnrin wa ló fi dẹ́gbẹ́ Abdullahi ibn Umar radiyallahu anhu wọ́n ní bó ṣe máa ń ṣe ni rárá Abdullahi bin Umar bó ṣe máa ń ṣe ni tó bá gbá rẹ̀ kí ní òfin sínú ìyàwó ẹ̀ mímì nídòó mímì nídìí ọ̀sán dá mi láàmú ọgbẹ́dá mi lọ ẹ̀kọ́ kí ló wà ní. sọ́fíìsì pàtàkì sọ pé dàbàlẹ̀ tó kẹ́ fọ́nà ọba fọ́ọ̀sì wá ṣe tá à ń ṣe ṣé wọ́n fọ́ọ̀sì ẹ̀ ni tó ṣe yẹn ó ṣe bó ṣe wúlò. mo bá kàn bọ̀ yẹ fọ́nà bá wà ní pẹ̀lú àwọn tó ìtọ́ni a wò pé ó ń bẹ nínú èèyàn tó jẹ́ pé yóò sọ pé lágbàjá wa àlewà para wa o já sí time table ẹ̀ẹ̀kan láàrọ̀ oṣù gbogbo yòókù àmọ́ wà kàn ṣe yàtọ̀ àti màgbà kí ó ọgbọ́n pọ̀ bó ṣe wú nìyẹn ọba dá sọ pé náà òun tó òun ṣẹ̀dá islam kò fi ẹnu àlà kẹ̀kẹ́ sí pé bí wọ́n bá ṣe wù yín wọ́n ti wálẹ̀ ní oṣù wálẹ̀ tó kò ní ẹnì kan ò lè pé lẹ́sẹ̀ fẹ́rẹ̀ pé àbúyẹ àwèrè ni o ẹni tó ní ọ̀láìláàbí mi mọ́lú bọ́lá àbáyẹ every irun kọ̀ọ̀kan ní máa ń wọjá náà ẹ̀rọ àkùsẹ́sẹ̀ nísì kò gbẹ́sẹ́ ànájí tún díẹ̀ ló ṣe kí ni ló lò wọ́n tu wálẹ̀ so ìtẹ̀yìn ìjàmbá níyà ń sọ mo kàn fún ìyàrá kó lè tètè yé ni pé iṣẹ́ ṣe gbogbo nǹkan ni kò lè lọ tọ́lọ́pọ̀ lọ́wọ́ bá sọ pé òun ti wà lẹ̀ wá bẹ̀. àwọn ẹ̀yin yìí pé àdá onuf ọlọ́run bá gbogbo nǹkan tó subhanahu wa ta'ala tó sọ fún wa yìí pé wallahu khalaqakum wa ma ta'malun òun ti dá yín tún dá nǹkan tẹ́ sí a sì sọ pé nínú nǹkan kọlọkọlọ kọlọkọ bí ilmihi pẹ̀lú mọ rẹ àwọn sọ̀rọ̀ dáhùn sọ yìí pé ara Allah subhanahu wa ta'ala eh, Allah subhanahu wa ta'ala ó fún wa ní màṣíà ṣùgbọ́n kì í ṣe màṣíà tó jẹ́ pé dandanbẹ́ lákòóso kí ni o orí bá ṣe fẹ́ orí bá dáhùn sàrẹ̀ ó sọ pé láàmàṣí ata nílé ibad illa ma sha kò sí màṣíà pé dandanlá kò sí gbọ́dọ̀ ní àtúntò máa wá fẹ́ fún wa abẹ́kẹ́ màṣíà àti wa tàbí mọ̀sí àti wọ́n tẹ̀lé mọ̀sí àtàní o ọ̀nà ọlọ́sọ̀kọ̀ wà máa tàṣà ila ìlà àyàtà tó ẹgbẹ́ ní sèpè mọ̀sí àti wa náà èwo náà wà máa borí o alahum àmàṣà aláhùn kàánà àmà làmìyàṣà làmìyàkùn ìtọ́lọ́wà subhanahu wa ta'ala bá fẹ́ ló ṣe kí ni o ló ṣẹlẹ̀ ìntí ọlọ́wọ́ bò bá fẹ́ kọ́kùn ní ṣe kí o tó ní ti ti ilẹ̀ ìmọ̀mù sábẹ̀ fi sọ yí pé má ṣe tàkàrà wá ìlànà àṣà ní tí wọn lọ́wọ́ bá bá fẹ́ yóò máa ṣẹlẹ̀ kódà kó má wu èmi ọlọ́run kó má wu èmi ìṣàfẹ́ wà bá ṣe ètò ìlànà àṣà lábìyà kò ní tí wọn èèyàn dẹ̀ fẹ́ tí wọn lọ́wọ́ ò bá fẹ́ nǹkan yẹn ò ní rí bẹ́ẹ̀ pẹ̀lú ara àgbọ̀yẹ̀ ní sè so màṣí àtọmọ rẹ̀ nígbà lápòjú rẹ̀ ó lè wùyàn kéé pé ah inshallah màá sì fẹ́ ti salágbájá ó lè wùyàn bẹ́ẹ̀ wàláì àwọn ènìyàn tí ò bá papọ̀ mọ́ màṣí àtọ́ lọ́wọ́ bá ẹ̀yẹ kọ́dà yẹn lè fi yọjú lé wọn láti yẹn lè fi mọ̀ yẹn mọ́mí yẹn lè fi mọ̀ tí o ti gba ah, ilé yà by God ọmọ tí o bá sì mọ̀ sí àtọ̀ náà kó ẹ̀yẹ lè ti bọ́jọ́ nìka ẹ bá gbọ́ pé asas jọ ní nǹkan tí mo sọ yìí ẹ ah, ẹ pé ah, ẹ tẹ̀ já sí ọ̀gá àti ẹ bọ̀dá bọ̀dá yẹn kọ̀ bọ̀dá kankan wà lé láti Amẹ́ríkà ẹ̀ ń ti rí dáa kíni kan àìbí sí ìfẹ́ náà àti mọ́jọ́ náà bí bó o jáde tó ti wo sí jẹ́rẹ́tàìpù lẹ́ ń pè é ah kí ni ìní owó lẹ́tẹ̀ bá lọ ṣe o ẹ̀rẹ́ kó bá mi ò kí kan ní bá lọ ṣe nígbà dé ẹsẹ̀ ẹ̀ àwọn méjì bá bu ẹkún pé ẹ̀ kéré ebi ti rí ẹ̀rí bá bùrọ̀dà bùrọ̀dà ẹ̀ sọkún ni títà náà sọkún náà ẹkún kílẹ̀ ẹ̀ sùn ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kébẹ́tà ti kébẹ́tà ti fi ìwé ni gbé láti lẹ̀ ọjọ́ tí lọ́wọ́ yẹ kálá sí alimuhim nínú nǹkan rẹ̀ ó wù wọ́n bọ̀ kó sínú mọ̀ sí àtọ̀rọ̀ fún àpàdà fẹ́ra fa ọ̀làlà tó ó gbà pé mọ̀sí àtọmọ ènìyàn tàbá ìyà ni tó mọ̀sí àtiwa kò lè dá move àti kó jẹ́ pé mọ̀sí àtọmọ̀ mọ̀ mi ló jẹ́ pé nínú ẹ̀kọ́ ni pé téèyàn bá rí ìtòṣelé mọ̀ nípa ara rẹ̀ àbí dúkìá kí ló sọ máa ṣe àlọ́ láàkú wájá illa billah. so ito owu, to pool yẹn tọ́lọ̀ ní kó bọ́ yẹn kì í tagbára rẹ̀ tó wọ̀ nínú mọ̀ṣíà rẹ̀ owó ti ṣe bọ̀ tí ò bá sí ti òríjínà ọ̀dọ̀ ọlọ́run ọba yẹn ń bẹ̀ ní wọ́ọ̀kì lọ́jọ́ pété ìmọ̀ àgbẹ̀ nísìn èèyàn kàwé ó dẹ̀ kọ̀dẹ́wò ó dẹ̀ á masha allah yóò dá àṣeyọrí yẹn yóò dá padà sani o ọ̀dọ̀ ọlọ́run èèyàn fẹ́ ah, àti kọ̀ọ̀tì ní mẹ́ẹ̀dógún owó rìsọ́ọ̀sì pé owó tó mọ́rí lóṣù orí wa àti kọ̀ọ̀tì ní mẹ́ẹ̀dógún àti káàdì oṣù méjì ó wá dẹ̀ kọ́ lóòótọ́ yóò kọ́ yẹ kó mọ̀ pé ọlọ́run fẹ́ kó wọ́n ṣe torí pé láàrin ìgbà tó ń ṣe o ọlọ́run ọba lè jẹ́ ọ̀rọ̀ bùkátà àtùkẹ́ wa tí ò ní jẹ́ kí ni o tí ò ní jẹ́ ó ṣe é ṣe ọmọ ilé síkì ìyàwó lè gbé oúnjẹ lára yẹ kódà nǹkan míì tó ń tó jẹ́ pé dáadáa míì gẹ́ tó lè ṣẹlẹ̀ tí ó hàn náà tó lè ṣe tó jẹ́ pé tí mùsùlùmí bá lọ́jọ́ pé mọ̀ wájú àkàyèrè ọ̀hún ẹni tó bá gbèrò dáadáa tó sì rí dáadáa yẹn ṣe ọlọ́run bá àtúntàn ní kó dúpẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ wọn jọba àgbáyé ọmọ àárín padà yẹn ló mẹ́lẹ̀ ilẹ̀ mẹ́ta àmẹ́ni tó bá rí nǹkan mi tó yàtọ̀ sídà kejì yẹn kó má bùrà kó má bùrà nìkan kan ju ara rẹ̀ tó ti yàrá ní so àfáàní láàmú sí àṣà ilẹ̀ ìbáàd ọmọ ènìyàn kò ní èròǹgbà èyí tó jẹ́ pé ó pé tán pé bí mo ṣe fẹ́ nù kò sí lọ́wọ́ rẹ o. illa ma sha Allahum ama sha lahum kana ama lam yasha lam yakun. àti sara eléyìí tá a sọ yìí ó ti kílẹ̀ àkídà àwọn jàbáríyà fún wa káàdì kan bá lọ sọ pé àfa àgẹ́ kó pírìtì àkílẹ̀ jàbáríyà rárá o màṣíyà tàbáyíyà ilé màṣíyà ọmọ ènìyàn nítorí sọ pé kìí ṣe màṣíyà tó ní ìsìnkìláàlì gbé ah, ah, mo lè dá ṣe tó ti á ní ìsìn ó bùkátà sí màṣíyà àti tani o àtọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. yahdi man yasha. yahdi man yasha nínú akídà lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ̀mọ́ onípa abọ́dọ̀ gbà pé ọlọ́run ọba ilé máa ń fẹni tó bá wù ú mọ́nà. alọ́mọ fi yẹn mọ́nà o. ló fi jẹ́ wípé ẹlòmíì bẹ ọlọ́run sọ fún àdébí sallallahu alaihi wasallam wípé innaka la tahdi man ahbabta nígbà tí kí sọ agbótọ́ ọ̀dẹ̀. ìwọ àlọ́sọ̀rọ̀ ò lè ṣe tó bá wù ọ́ mẹ́nà ó lè wà nínú mọ̀tí àṣẹ pé kéèyàn ó mẹ́nà bọ̀ tí o bá ti sínú mọ̀tí àtọ ọlọ́run ẹni ò ní mẹ́nà irú ẹ̀ ni Abu Talib báwo bí ṣe dààmú tó lórí ẹ̀ àti bóun náà ṣe tó àti bóun náà ṣe ní ìfaradà àti tó ń túmọ̀ sí pé báyìí mi ṣe wá nífẹ̀ẹ́ rẹ̀ tó yìí sallallahu alaihi wa sallam débi pé ńgbà tó kú gan tí àlè wá bá àdébí sálàm pé tán ó ti kú ó wọ́n mi ní kó ló lọ fásán sí la lọ́dún sí ẹ̀sìn tó báyìí ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó yìí ọlọ́wọ́ kára ìdáyà mọ̀ torí pé ìdáyà yẹn kò sí alaihi wa sallam tó ti yé ìlú fà á táwọn kan fẹ́ bá nàbì sọ́lá sọ́lá lédè yìí pé ṣé gbogbo tábìtọ́lì bù wá ṣe fún àdébí sọ́lá mi yìí kò wá sí ìyẹn kan tó ó ṣe ọlọ́ọ̀bá ní sọ́lọ́ àlọ́ àlọ́ sẹ́lá ṣe ọlọ́ọ̀bá ní tọ́ àwọn àlè náà àbẹ́ ẹ̀bẹ̀ ẹni tí látara bó ṣe ṣe sí mi náà òun náà nìyá rẹ̀ ó kéré jù nínú náà àbùtọ́lì ṣùgbọ́n tòun ti kí ni wọ́n ṣe fún ó ṣe ọlọ́ọ̀bá ní wọ́n wọ́ ní bàtà náà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ó mọ̀ sọ àbùtọ́lì òun ẹni tí yàrá rẹ̀ ó kéré jù nínú náà kí ni wọ́n ṣe fún jẹ̀máà wọ́n wọ bàtà náà fún ọ̀tún sílẹ̀ kí ni wọ́n ṣe kí wọ́n lè ròyìn nípa ẹni tó bá wà nùnà ẹni tí wọ́n bàtà wọ́n ní rẹ̀ ó mọ̀ sọ gbogbo eléyìí bó ṣe súnmọ́ tó nìyẹn wa sallam ṣùgbọ́n ọlọ́run bá kọ́ra àmàlà rẹ̀ ó fi jẹ́ pé ẹlòmíì ń bẹ eléyìí eléyìí náà kò mọ̀ jẹ́ náà sí àfa wa àfa ìwọ àfa kò sọ pé ọmọ dẹ́dẹ́dẹ́ láyò tó bá wá nílùú ilé àfa náà kí náà fà á tó wá pé wà rẹ dáadé tẹ́sí rẹ gẹ́ dáadé òní ìdàtí ọ̀rọ̀ yẹn pé ìdílé àfa ló ti wá gẹ́ nígbà wo yóò ti rí àwòkọ́ ṣe dáadáa lára ilé ọlọ́run bá ní máa ń fi ẹ̀mẹ́ náà ló jẹ́ pé èyí ò máa bẹ ọlọ́run bá ní wàsílẹ̀lì fíìdù ìjẹsì wàsílẹ̀lì fíìdù ìjẹsì àwọn

ẹni tó jẹ́ amú ànábì sallallahu alaihi wasallam Abu Talib ìgbà tó ń wà lórí bẹ́ẹ̀dì irú bẹ́ẹ̀dì tọmọ yìí wà o lọ rèé Abuja ní sí ìbẹ̀rẹ̀ lọ́rẹ̀ ńjọ́ sọ fún yín pé yà á kú la ilaha illallah bàbá yìí ẹ̀jẹ̀ ẹ̀sọ́ kẹ́ẹ̀kẹ́ tẹ́ ẹ sọ yìí yìí fi sẹ̀rí níwájú ọlọ́run láti kí ló ṣe sábàrà ilẹ̀ àbújá ó wà àbújá rẹ̀ àti ibi àbí ọmọ ìyá méjì náà lọ́dọ̀ nàìjíríà owó ọjọ́ ń wọ̀ báyìí owó báyìí wọ́n sọ pé àrọ́ ti máa ń ta àmì ńlá chapel mọ́tàbí àbújá ló sọ pé àbútọ́lì ọbẹ̀ kú olójú ọ̀nà bàbá bàbá ńlá wa àbí mọ́tàbí bàbí ọ̀pá ìlànà wa ti ọ̀pọ̀ ojú ọ̀nà àwọn ẹni àná sí i tí wọ́n ń sọ fún nìyẹn títí títí tí òfin gbàtọ́ àbí wọn fẹ́ mọ́ banújẹ́ sallallahu alaihi wasallam àwọn ọ̀sán lára lẹ́kọ̀ọ́ láti àdìbò náà bá tù. wọ́n ń di sáìdì ẹni tí ó mọ̀nà walakin Allah yahdi man yasha ẹ tó bá wù ọlọ́run ọba ló lè fi ló fi jẹ́ yí pé jẹ̀máà ẹ jẹ́ ká válù ìdáyà tọ́lọ́run ọba fún wa ẹ jẹ́ ká mọ pàtàkì páàtì ẹ̀ kọ́kọ́ wà nínú Islam àmọ́ náà wọ́n lẹ́ jẹ́ ká mọ pàtàkì mo ti sọ́nà nígbà tó sọ nípa rizku yìí rizku nínú rizku tó yẹ ká máa bóṣe tọ́lọ́ ọba fún ni wípé alùpìdáyà pa àmọ́nagẹ́ kọ́mọ̀jẹ́ pé gbogbo ìgbésí ayé wa kọ̀m̀plẹ̀ nípa ọlọ́run ọba nítorí ọba ṣe fún wa tí ò da àlòwó lọ àrìṣẹ́ àkọ́lé ńlá àmẹsẹ̀ rìn ìlànà wa sọ nípa Allah subhanahu wa ta'ala àtẹ̀bí wo àwọn tó ṣe fún ọ fẹ́ pé àwọn tó ṣe fún wa yẹn owó ò ṣe rà á bá tẹ́ owó ò ṣe kí owó ò rà so ìdáyà ọlọ́run ọba ẹni tó bá wò ló bá wò ó wá bẹ̀rẹ̀ pé kí ló fà á sẹ́mi fi wà nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sí oríire yẹn kí la kí ni wọ́n ṣe fọ́lọ́ tọmọ tọ́lọ̀ fún wa wò pé tọ̀ ibẹ̀ tí yóò ní ìdáyà yìí kò mọ̀ jẹ́ kàmẹ́ ẹ rí i pé nǹkan yẹn nísì kẹsẹ̀ pé nǹkan kan la fi fọ́lọ̀ tó sẹ́jà ìgbà tí nínú hẹ́kìmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló tó àbáríyọ iná fi jẹ́ pé ẹ wo gbà tí mo mọ̀rọ̀ ọjà làánù ọ̀dọ́ tó fẹ́ gbà tó gbà tó gbà ìsìlámù

eléyìí náà kọjá kọfà tó ṣe dáwà sísà mi ń bẹ ẹ ti sọ̀rọ̀ kì jìlbá onígbọ́ bóyá gbogbo pàtẹ́yìn ti dààmú dààmú yẹn bóyá lọ́wọ́ bá òsán pẹ́ẹ́nu yín ní ni ó lè jẹ́ pé ẹni tí òwá ń ṣe wàhálà púpọ̀ lórí ẹ̀ yóò kàn sọ pé ah, jìlbá ẹ wà mọ̀ ah, pé kọ́lọ́ mi jẹ́ yẹn ó lè jẹ́ pé ẹ fi mọ̀ wípé ọba ṣe kí ni o ọ̀fìn ẹ̀mọ́ ẹ̀ arábìnrin kan kọ́lọ̀ kó ṣàlékún mọ̀nà tiwa tiẹ̀ náà rẹ̀ tó jẹ́ ẹ̀gbẹ́ rẹ̀ mùsùlùmí dáadáa wọ́n jẹ àbúrò rẹ̀ mọ́ mọ́ ìmọ̀ ọmọ ọmọ wú àbúrò rẹ̀ wá sọ́dọ̀ mi pé táàmù wa bá sọ ọkẹ gbà ó ṣàkàlẹ̀ náà ó kàlẹ̀ gẹ́ gbogbo ẹ̀rí ìjọ mi àá tù ìjọ mi àá bà ìjọ mi àá lè mọ́ ìjọ mi àá ọ̀la ìbọ̀gbọ̀ títí títí tẹ́gbọ̀n yẹn fi máa rí títí títí ọlọ́wọ́ akẹ́kọ̀ọ́ akẹ́gbọ̀n yẹn òun ò sí ní tòsí mọ́ mo kàn lọ́jọ́ kan mo kàn lẹ́yìn kan mo kàn gbọ́ sàrámà àlékún náà jáde sàlámù àlekò èyí tí màá wo báyìí ọba ti di sọ̀rọ̀ tó dájà àgbọ̀ ń bolẹ̀ à ah. fàlékún sàlá ló bá di ni tẹ́ni ẹ̀ lè koko ń dọ̀ yẹn ah.

so inshàlá ọlọ́run ti fi wá sí kòǹgórí tó pọ̀ ní ìrọ̀lẹ́ abẹ́ẹ̀kọ́ ní ìjọba so mo á jẹ́ àǹfààní wọn bíi pé eh, aka bẹ̀rẹ̀ náà níbi tọ́pẹ́ bẹ̀rẹ̀ ká fẹ́ wà ìyàjú àbí ìgbà á jẹ àǹfààní wọn so ìgbà kùn náà so ọ̀rọ̀ yà. Thank you. نعم. السلام عليكم ورحمة الله وبركاته